káyára tó ń rárá wa létí láì ní tún mẹ́nu bà kọ̀ǹdíṣàn yẹn torí àtìtò nínú ẹ̀tọ́ lè jẹ́ ìdajì ogún òkú ó ní ọkọ òkú ọmọ òkú lóbìnrin ọmọ ọmọ òkú lóbìnrin ló jẹ́ ọ̀kan ọmọ ìyá ọmọ bàbá òkú lóbìnrin tó jẹ́ ọ̀kan ọmọ bàbá òkú tó jẹ́ ọmọ bàbá lóbìnrin tó náà jẹ́ ọ̀kan gbogbo ẹ̀ ló wá ní kọ̀ǹdíṣàn tí ó wà lábẹ́ rẹ̀ bákan náà ti sàwọn tán lè jẹ́ àrúbò kọ́tà one over four lè jẹ́ nígbàtíyàwó rẹ̀ tó kó bá ṣe kí nígbàtíyàwó rẹ̀ bá. Ba tó bá fọmọ́ lẹ̀ àbọ́mọ ọmọ torí ó lè mọ́ lọ́mọ dàrẹ́tì mọ́ kọ́jọ́ pọ́ ọmọ wa ọmọ ti wà nínú bákan náà ìyàwó náà lè jẹ wọn bá fọ́ nígbà tọkọ rẹ̀ bá fi lẹ̀ nígbà tí ọkọ rẹ̀ ò bá fi kíni tí ò bá lọ́mọ àbí ọmọ ọmọ ìyàwó lè jẹ́ kíni nígbà ọmọ bá fọ́ ó lè jẹ́ ìjẹ́kọ́ tí ó jẹ náà lákàá ti sọ àtúmùnù àti lè jẹ one over eight mẹ́ni ìyàwó nígbàwó nígbà tọkọ rẹ̀ bá kú tó bá lọ́mọ àbí kò lọ́mọ ṣùgbọ́n ní ọmọ ọmọ yóò jẹ one over eight àwa níyàwó kan ogun tí ó jẹ náà ní tọ́wá pé méjì ìkẹ̀kẹ́ náà ni ó já sí àbí mẹ́ta àbí mẹ́rẹ̀ẹ̀rin pé bàbá kúrò mẹ́ àṣàlàyé àtọ́lẹ́ jẹ́ olùsáhàn táwọn sí tó tọ́ọ̀dù àbí àyíwá ayé tó lè jẹ́ tó ni àwọn ọmọ òkú lóbìnrin sábà ti ju ẹyọ kan lọ tí ó sì sọ́kùnrin lọ́dọ̀ wọn rárá obìnrin náà gbogbo wọn tó tí bàbá wọn tó filẹ̀ àbí ìyá wọn tó tọ́ọ̀dù ni wọ́n jẹ́ àbí àwọn ọmọ ọmọ òkú lóbìnrin tí ò sọ́kùnrin ní àárín tó kú òtì gẹ́gẹ́ ni tí ò lọ́mọ anájẹ tó tọ́dù bákan náà tọ́tún lè jẹ́ ni àwọn ọmọ ẹ̀yà òkú lóbìnrin ọmọ ẹ̀yà ọmọ bàbá nígbà tó kú ò bá ni tí ò bá lọ́mọ tí ò lọ́mọ ọmọ tí ó sì ní bàbá tí ò ní bàbá bàbá bákan náà ọmọ ìyá lóbìnrin yìí kò tó sọ́kùnrin pẹ̀lú wọn obìnrin náà gbogbo wọn wọn àjọ ọmọ ìyá ọmọ bàbá wọn jẹ tòtọ́dù ìyẹn tó tún lè jẹ tòtọ́dù ni ọmọ bàbá pẹ̀lú gbogbo kọ̀ǹdíṣàn tí a sọ pàtó ọmọ ìyá ọmọ bàbá yìí ó gbọ́dọ̀ kó sára tiwọn náà èyí tó tó wá kún ni pé kò gbọ́dọ̀ sọ ọmọ ìyá ọmọ ọmọ bàbá níbi tí adé níjọ́ wo nìyẹn bíbélì láì tààlà àátẹ̀síwájú lẹ́nu nípa ẹni tó jẹ absolute kàmọ̀ sí one over three one over three ni pé ká dá ogún sí mẹ́ta kéèyàn mú ìdá kan níbẹ̀ à ń pè ní one over three absolute agbẹjúwe tẹ́ni ẹ bá ní nǹkan bíi six million ẹni tó jẹ sólùsọ èèlò ni ó jẹ two million ta ló lè jẹ eléyìí ta ni ó mọ ẹgbà one over three nínú ogún wọn ni yóò mọ jẹ ti al ìyá òkú ogún ìyá òkú ni one third pẹ̀lú àwọn májẹ̀mú yìí májẹ̀mú àkọ́kọ́ òní adamu al-fari al-waris lèlèmọ́yè ìyẹn pé tí ó lè mú ìyá òkú tí ó fìlì jẹ one over three níbi tọ́mọ rẹ̀ sílẹ̀ oníkọ́mọ rẹ̀ yẹn mọ́ ní ọmọ rárá láyé àbọ́mọ ọmọ tó ń pè ń gbà mí èèyàn lè mọ́ lọ́mọ pé ọmọ rẹ̀ ti kú ẹ̀rọ yóò olùkú ṣe kí ni ó fi tàgbà rẹ̀ ṣùgbọ́n ní ọmọ ọmọ ó ti lọ́mọ náà ṣùgbọ́n àkọ́mọ àkọ́mọ ọmọ àtọmọ ọmọ ọmọ kò rí ìyá òkú jẹ one over three níbi tí ọmọ rẹ̀ filẹ̀ condition alákọ̀ọ́kọ́ nù kí láà pé condition náà jẹ mọ́ o ní pé ọmọ rẹ̀ tó kù kò sí kí ni kò lọ ọmọ rárá bẹ́ẹ̀ ni kò ní ọmọ ọmọ àbíká ní ọmọ ọmọ ọmọ kò ní condition ẹlẹ́ẹ̀kejì ó ní wà ádámù lè jámọ́ minal ikhwa nígbàtọ́ ọmọ rẹ̀ yẹ kú kò tó wá láwọn ọmọ ìyá yẹ pé òkú tó kúrò tó ní àwọn ọmọ ìyá láti méjì lọ nígbàtọ́ ọmọ rẹ̀ yìí kú kò lọ́mọ kò lọ́mọ ọmọ kò tó láwọn ọmọ ìyá àti pé yọ ọ̀kan lónìí tó lọ́mọ ìyá kan. ìyá rẹ̀ ó ti jẹ́ pàǹtírí nẹ̀sì mọ̀ ti pé méjì ọkùnrin náà jẹ́ ni obìnrin náà jẹ́ ìyá òkú ò lè jẹ́ one over three mọ́ agbé kọ̀ǹdíṣàn méjì gbọ́dọ̀ pé kí ìyá òkú tó fẹ́ jogún ọmọ rẹ̀ kó tó lè jẹ́ one over three yìí gbọ́dọ̀ pé alákọ̀ọ́kọ́ ọmọ ọmọ ọmọ ẹlẹ́ẹ̀kejì ni pé kò tún ní àwọn ọmọ ẹ̀yà pẹ́pẹ́ méjì àbíjú méjì lọ kápẹ́ kò lọ́mọ ẹ̀yà rárá kò sí lọ́mọ kò lọ́mọ ọmọ èyí ó jẹ one over three àbí kò lọ́mọ kò lọ́mọ ṣùgbọ́n lọ́mọ ẹ̀yà kan ṣoṣo ìyá ó sì jẹ kí ni one over three ṣùgbọ́n táwọn ọmọ ẹ̀yà sábà ti ń pẹ́ méjì ìyá ò jẹ one over three mọ́ ni Kùránì sọ fún apẹ́ nípa ńlá múyàkùn láhùn wàlàdún tó kò bá kú tí ò bá lọ́mọ tí ò sì lọ́mọ ọmọ ọ̀wàrísàwú àbàwàáhú tọ́wárí pé ní àwọn òbí rẹ̀ náà fẹ́ jogún ẹ̀ pé ó ní àti bàbá láyé pàlì ómìnì tùlù ìyá rẹ̀ ó jẹ́ one over three one over three ní ìyá rẹ̀ ó jẹ́ kọ̀ndíṣẹ́ alákọ̀ọ́kọ́ kọ̀ndíṣẹ́ ẹlẹ́kejì ni pé fa in kánú láwò ìkwà ṣùgbọ́n kò lọ́mọ ṣùgbọ́n wá láwọn ọmọ ẹ̀yà tán ju mélòó lọ tán jẹyọ kan lọ tó bá ti rí bẹ́ẹ̀ yóò lè jẹ wọn bá tìrì mọ́ ẹ̀ fàlẹ́ omi ìtùlù wọn bá tìtì ní ó jẹ tábà padà débi wọn bá níta àmọ̀ ṣàlàyé àìpé kọ̀ǹdíṣàn tí yà òkú fi jẹ wọn bá tìrì nínú ogún ọmọ rẹ̀ òní pé kọ́mọ yẹn kó mọ́ lọ́mọ láyé kò ní ọmọ ọmọ náà bákan náà kò lọ́rùn ọmọ ẹ̀yà tọ́jẹyọ kan lọ ìmọ̀ kó mọ́ rárá àbí kó jẹ́ pé ẹyọ ọ̀kan náà ló ilé ogun ìyá ẹni àkọ́kọ́ nu nínú àti ó jẹun ọba tírì náà nínú tí wọ́n jẹ́ ó ní al-ikhwatu lil um àwọn iye kan kí náà pé ẹ́ àwọn iye kan iye kan ni pé àwọn tí ìyá jọ bí wọn tí bàbá yàtọ̀ àwọn ọmọ ìyá tó yẹ pé ìyá ló pa wọ́n pọ̀ bàbá yàtọ̀ láti méjì lọ síwájú ẹ̀kọ́ láti méjì lọ síwájú àlàyé lórí eléyìí ni pé ìyá tí ọmọ rẹ̀ kú yìí ó ti kọ́kọ́ lọ́kọ̀ kan rí bóyá rẹ̀ kú ni bóyá lẹ̀ ó ti wá bí àwọn ọmọ síbẹ̀ ó wá ó tó ọmọ tó tẹ̀ sí ọmọ tó dẹ̀ bí síbi tó ti lọ́kọ mi ló bá kú àwọn ètò kọ́kọ́ fẹ́ bàbá tí wọ́n tẹ́lẹ̀ kí náà jẹ́ fọmọ tó kù yìí iye kan ìyẹn kọ́ ọmọ ìyá tí kíní papọ̀ ìyá kan náà ṣùgbọ́n bàbá wọn ṣe kíní ó yàtọ̀ sáárì tó ní tó fẹ́ bí síbò àwọn ọmọ ní iye kan ṣùgbọ́n pẹ̀lú kọ̀ǹdíṣẹ̀ o pẹ̀lú kọ̀ǹdíṣẹ̀ ni pé kókù tó kú ní bàbá kó mọ̀ ní bàbá bàbá làwọn iye kan rẹ̀ fi lè jẹ́ one third. ẹlẹ́ẹ̀kejì òní kó mọ̀ ní ọmọ rárá kó mọ̀ lọ́mọ ọmọ kó mọ́ lọ́mọ kó mọ́ lọ́mọ ọmọ ẹlẹ́ẹ̀kẹta ni àwọn ayé kan yìí náà kájẹ yọ ọ̀kan lọ láti méjì lọ mo lérò pé àlàyé yé wa lákòjú èsì ẹnìkan lọ́kọ rí nìbàdàn ó wá fọkọ òun lẹ̀ àbọ́kọ ń kú ó wá lọ lọ́kọ míì ní abẹ́kúta tó pé ìtókó mọ́dá ó ti bá ọmọ bí mẹ́ta sílẹ̀ lápẹjúwe ó wá lọ́kọ míì lábẹ́kúta ó wá bímọ síbẹ̀ ọmọ tabẹ́kúta wá kú àwọn ọmọ tí ìyá rẹ̀ bí sí ìbàdàn tẹ́lẹ̀ kọ́ tó bí òun tẹ́lẹ̀jẹ́ ti jẹ́mọ̀ àwọn ọmọ ìyá tí apá wọn pọ̀ iye kan nígbà tí bí Abẹ́òkúta ìwá kú kò ní bàbá kò ní bàbá bàbá ẹlẹ́ẹ̀kejì ni pé kò lọ́mọ ọkùnrin náà jẹ́ ní obìnrin kò ní kankan bẹ́ẹ̀ ni kò ṣe kí ni kò lọ́mọ ọmọ ó lè níyàwó kò lọ́mọ ọmọ àwọn iye kan rẹ̀ yìí àwọn oúnjẹ kìíní ẹ́ wọ́n jẹ one third àwọn ẹnìkejì tí wọ́n lè jẹ́rìí wọ́n ní tí ẹ bá fẹ́ jogún oyè kan nínú kọ́ìdà ogun ni pé àwọn ọmọ ìyá lọ́la fẹ́ jogún ọmọ ìyá ọmọ bàbá àbọ̀mọ bàbá máa fẹ́ jogún bọ̀dá wọn àbáǹtí wọn tó kú sẹ́ni lọ́mọ ẹ̀yà rẹ̀ ọkùnrin ó máa gbà méjì ti obìnrin wọ́n gbọ́nà iye ìkan bá àtọkùnrin àtobìnrin déédéé lógún wọn ẹ̀túndé àwọn iye kò sọ́kùnrin jobìnrin tí wọn tí wọn nù náà jọjẹ́ ẹni Kùránì wọ́n ní tí èèyàn tó bá fẹ́ jogún rẹ̀ ní kàlálà ẹ̀rí awil mọ́ràtún àbófinrin tó fẹ́ jogún rẹ̀ ní kàlálà ẹni tí wọ́n fẹ́ jogún rẹ̀ ní kàlálà nínú ogun náà bẹ̀rẹ̀ kàlálà ni pé kò lọ́mọ kò lọ́mọ ọmọ ìyẹn pé kò lẹ́tútú bẹ́ẹ̀ ni kò dé kí kò ní pínlẹ̀ àǹtàbà sọ pé asílù lẹ̀ wá rí nínú ogun kí ni asùlù àbí ká ní asùlù mọ́yì àwọn ìpínlẹ̀ ibi tó kù ti ṣẹ̀ wá. bàbá ní fáríwù ń kọ́ àwọn ẹtú tó jáde lára tiẹ̀ náà ìyẹn pé kò láwọn ìpínlẹ̀ mọ́ ní àwọn bàbá àwọn bàbá rẹ̀ bákan náà kò ní kíni àwọn ẹtú tún ọmọ àbọ́mọ ọmọ ṣùgbọ́n ní kùránì ní wọ́làwọ̀ áhùn ṣùgbọ́n lọ́mọ ìyá òkùtù àbí kíni ọmọ ìyá lọ́pọ̀ àbọ̀mọ̀ ìyá lóbìnrin alkúlù wáhìdì mínú mọ̀sùlù káìpọ̀ ọmọ ìyá kan lónìí ọmọ bá sì sì ní ó gbà iye kan káìpẹ́ ìyá rẹ̀ ti bí ọmọ ẹyọ kan síbi kan tẹ́lẹ̀ lọ́kùnrin lómi ni ọmọ bá sì sì ní ó gbà ṣùgbọ́n fàyín kánú mi ìzáàlì ṣùgbọ́n tó bá jẹ ẹyọ kan lọ gẹ́gẹ́ àlàyé tá a ṣe fún wa pé wọ́n gbọ́dọ̀ jẹ ẹyọ kan lọ tó bá jẹ ẹyọ kan lọ fàámùsùrà gbogbo wọ́n bá tiri ayé wa wọ́n àlàyé yìí wa ẹ́n ayé wa ogún iye kan òye kí ni òye ń bẹ̀ ta tí n tó sọ lẹ́ẹ̀kan àbí náà obìnrin ti bímọ tí lè kẹtẹ́lẹ̀. ó láwọn ọmọ ń bẹ̀ àbí kó pé ọmọ kanáà ló ní síbẹ̀ ó tó wá fẹ́ ọkọ mi ó wá láwọn ọmọ ń bẹ̀ ní àwọn ọmọ ẹbẹ̀ tìyẹn wá pọ̀ ṣùgbọ́n èyí tó ti títí bì kan òun wá kú àwọn ọmọ ibi tó fẹ́ lọ́kọ sí wọ́n lè jẹ́ wa ń tọ́ nínú ogun ọmọ ìyá wọn tọ́ ní iye kan wá kú ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú kí iye kan wọn yìí kó mọ̀ sí kíni kó mọ̀ ní bàbá kó ní bàbá bàbá ó tún lọ ẹ̀yọ̀ lọ gbogbo bá ní wọ́n dá sí mẹ́ta ìdá kan bẹ́ẹ̀ ó kílẹ̀ àbí ali kò tí ó jẹ́ ìtìlẹ̀ díẹ̀ díẹ̀ àrí àwa ní àwọn wá jogun iye kan àtọkùnrin àtobìnrin déédéé náà dọ́gba ọlọ́ni ń ṣúra ká òfin tólò wa ń tọ́bì yẹn wọ́n jọ pé ogun kan ọkùnrin ìgbàjú obìnrin àwọn ọkọ̀ méjì náà jẹ wọ́n jẹ́ kí ni wọ́n jẹ́ one third alákọ̀ọ́kọ́ ìyá òkú àbí ìyá òkú pẹ̀lú mọ́jẹ̀mú mélòó méjì mọ́jẹ̀mú àkọ́kọ́ ni kí ọmọ rẹ̀ tó kú kó má lọ ọmọ kó sì má ní ọmọ ọmọ wọ́n da ogún yẹn sí mẹ́ta ń fún ìyá òkú ní ìdá kan ikọ̀ kejì nínú àtúwọ̀n jẹ́ ni iye kan tí wọ́n ní ọmọ ẹ̀yà àwọn tó bí síbì kankú kò wá ní kíní kò ní bàbá bẹ́ẹ̀ ni kò ní bàbá bàbá bákan náà kò lọ́mọ bẹ́ẹ̀ ni kò ní ọmọ ọmọ àwọn èyè kan yẹn àwọn náà wá ju ẹ̀yọ̀ kan lọ èlò ni wọ́n gbàjẹ́ mọ́ wọn bá tírì wọ́n dógún yẹn sí mẹ́ta wọ́n gbàdá kan afọ́kùnrin àtòbí bó wọ́n ṣe wá pín wọ́n pín dọ́gbadọ́gba káyí tó ogún ọmọ ìyá ọmọ bàbá ni ọkùnrin ó gba ìlọ́po méjì ti obìnrin àìkáyí tó ogún ọmọ bàbá ni ọkùnrin ó gba ìlọ́po méjì ti obìnrin ayò pé àrùn ìkílẹ̀ àbí ayò àkátọ́ wa lọ kágbéṣẹ́ fúnra wa náà pẹ́ eléyìí ti lọ ẹ bá parí. ok ẹni kò tí lọ náà èèyàn kẹ́kú èèyàn kẹ́kú ó fi ọkọ lẹ̀ ló kú. Bismillah. Now, èèyàn kẹ́kọ̀ọ́ fi ọkọ lẹ̀ bákan ó fi àwọn ọmọ ìyá rẹ̀ lẹ̀ wọ́n jẹ́ iye kan rẹ̀ wọ́n ti jẹ́ mẹ́rin yẹ pé àwọn ọmọ tí ya rẹ̀ ti bí sílè kẹtẹ́lẹ̀ bákan náà ó fi àǹtí kan lẹ̀ tó jẹ́ ọmọ ìyá ọmọ bàbá ó fi ọkọ lẹ̀ àbí bákan ó fi àwọn ọmọ tí ya rẹ̀ ti bí síbì kan lẹ̀ tẹ́ pé ìyá ń lọ pàápọ̀ bàbá ọ̀tọ̀ wọ́n jẹ́ mẹ́rin ó wá fi àǹtí rẹ́jọ jẹ́ ọmọ ìyá ọmọ bàbá ẹyọ kan yàmọ́ bóò láti pín tí lọ́kọ́ gbà nínú irú ogun báyìí àwọn èèyàn ti ń yapa o kí ló máa gbà yóò gba half ìdajì ogún ìyàwó rẹ̀ níbi torí pé ìyàwó yóò lọ́mọ ẹ bá kọ́kọ́ tóbi ẹlẹ́ẹ̀kejì àwọn ọmọ tí ìyá bí kìí wọ́n máa gbà àwọn ọmọ tí a bí tíbi kan èlò làwọn gbà one one over three torí pé kò lọ́mọ pé kò lọ́mọ ọmọ. àǹtí ń kọ́ kíláǹtì rẹ̀ ó gbà. náà aláǹtẹ̀lò nígbà kẹ̀kẹ́ wọ́n sì jọmọ yẹun bàbá àti ó gba half àyò àtọ́gbogbo condition tó yẹ kó gba half ó pé aláàdá aníwọ̀n over two méjì in 30 cents ìyẹn mọ́ gbọ́ fún ọ pé ń pé tó bá ní áàfù títì lọ́dọ̀ ológun ó lè má jẹ́ tírì o àpèkínlẹ̀ bá ń fi ní àlàáòlù ti wélé àlàyé wá ń bí alimọ́ èdè rẹ̀ gẹ́gẹ́ pé introduction lásán là ń ṣe fúnra wá ń bí áòlù nípa ń pè ní áòlù nínú ogun ti wọ irú ogun báyìí tó bá ti pín bákan náà ó fi ìyàwó lẹ̀ bákan náà ó fi bọ̀ọ̀dá kan lẹ̀ lọ́jọ́ ọmọ ìyá ọmọ bàbá náà bóòlù àti pin eléyìí. kí ni àwọn àgbà nítorí kí ni kò lọ́mọ àyà kọ̀ndíṣẹ̀ alákọ̀ọ́kọ́ nu wákan ó lọ́mọ ìyá àfikún ọmọ ìyá yẹn ò ṣe kí ni kò yẹ ẹ̀kan lọ àìpé ìyá yẹn máa gba àwọn bá kí ni ìyàwó máa gbà ń bì ó máa gba one over four torí pé ọkọ rẹ̀ yóò lọ bẹ́ẹ̀ ni kò ní ọmọ ọmọ so eléyìí ni àlàyé tí ó wà lórí mọ́ṣálà náà ká tó kúrò ń bí káfẹ́ lè ṣẹra aláǹfààní lábẹ́ àfúlùtù one third mọ́ṣálà kan wà ń bẹ̀ tí àwọn afáǹpẹ̀ ní àlùmọ̀rìyàtẹ́ ìtìlágbé المسألتان الأمريتين أو الأمريتان أن لما عمر بن الخطاب أن عمر لقوا جاي جوي أما لما كا أمريتين يطلوا لكم تنقي بعد وان تدري نعم بعض mọ́ tí ara yìí ṣe wá kí obìnrin kọ́kú kọ́kọ́ rẹ̀ wà ẹwà kọ̀sáwùj ọkọ̀ irú mọ́sára ìdọ́dọ̀ Umar Umar wa ọkà bóòlà adélé ah, wa dáa sábà sí gbà bẹ́ẹ̀ àpé ìjùmọ́wà àwọn sọ̀hábà hújà ni àìpẹ́ tó gbọ́ dájọ́ yìí nínú àwọn khulafa ar-rashidin sánẹ́mi sọ pé alaykum bi sunnati wa sunnati al-khulafa ar-rashidin al-mahdiyyin ní báàdì ẹ̀pá nẹ́bí náà ti fọwọ́ sí náà èyẹ bọ́kọ́lẹ̀ bákan náà ó fi ìyálẹ̀ àti bàbá mẹ́ta tó fi lẹ́nu kò lọ́mọ bẹ́ẹ̀ ni ò lọ́mọ òkú ò bá lọ́mọ okú ogun bàbá ò níye ẹ̀kẹ́ mo sọ fún ányọ̀ pé ogun tó níye là ń yẹjú lọ́wọ́ àbí tó kú bá lọ́mọ ogun bàbá náà máa níye ṣùgbọ́n nígbà tó kú ò ti lọ́mọ tí ò lọ́mọ ọmọ ogun bàbá ò ṣe kíni kò níye tí wọ́n á ní ó jẹ́ ní tó bá ṣe kíni ní tó bá ṣẹ́kù kí lọ́kọ́ ó gbà ń bì ọkọ̀ gbà á fún bí àbí ọ̀yá. kí ni ìyàwó gbà kò sọ́mọ kò sọ́mọ ọmọ kò sọ́mọ ìyá rárá lẹ́ni gan tiẹ̀ pé méjì kí ni ìyàwó gbà àìpé tó bá kù ní bàbá òun bó láti fẹ́ mọ ìdí àbó òun ẹja wà kí láti gbogbo ogún yìí ti gan kálíbàrún ètò àbó òun wọ́n ní àwọn èyí tí tú àti tírì ilé ṣe kíni tó lè lọ́nú ẹ̀ kí ni tó àti tírì ilé lọ àkọ́gún yìí ti tíì ìpínlẹ̀ mi tó ní ẹ̀ta àti ìsọ̀rọ̀ bá tó dáa kan pé yóò gba áàfù nínú mélòó agbọ́dọ̀ mọ́ asúlùlù mọ́sálà náà báàbù kan tó tún fẹ̀ ni ṣùgbọ́n káàkiri wo ọ̀nà tó ti ń bùkà mi yanjú ilé alẹ́nìkó gba áàfù wọn bá tú àbí ẹnìkó gba wọn bá tírì alító àǹtírì méjèèjì kí ló lè lọ tí méjèèjì ó lọ náà six àádá gbogbo yẹn sí mẹ́fà ẹni tó gba áàfù nínú six tó jọ kọ́ èlò ní ó gbà 3. ẹni tí ó gba one over nínú 6 ó gbà ó jẹ́ èlò ayé pé mẹ́ta ìyá mélòó méjì bàbá mélòó ẹ̀yọ̀ ọ̀kan tó kú ọmọ a ikú jẹ́ kọ́ ogun ni pé ìpìlẹ̀ ni pé tọkùnrin àtobìnrin bá jọ ó máa dọ́bù ẹ̀ ọtí ò bá ti ẹ̀dọ́bù ẹ̀ gẹ́gẹ́ bá ṣe sọ́npa ti ogun oyè kan wọ́n ṣe kíni wọ́n jọ gbà dédé ṣùgbọ́n ká rí pé obìnrin ó gbà ju ọkùnrin lọ ah, ogun ok ọkọ gbà ti ọmọ lọ <laughs> ọkọ wa lọ ó kú ta nílẹ̀ yàtọ̀ àwọ́dẹ̀ abẹ́ pín ogun láàrin wọn ó wá dẹ́gbà pé òkú fi ìyá àti bàbá lẹ̀ pẹ́lú oníyà ọgbà mẹ́rin wọ́n bá tírí àbí àyíwá yóò gba wọ́n bá tírí nínú tírí tí àyà gbogbo àwọn bá tírí mélòó kúnlẹ̀ tù tó bàbá wà gba mélòó yóò gba tù ayẹ́kọ́ ogun bàbá ti ṣùgbọ́n tí wá ṣe túlùtù lápẹ̀lẹ̀ ìmọ̀ túlùtù lìbá kí túlùtù ń gbà kọ́kọ́ ti mú ti ẹ̀ tán wà ń tọ́ òkú ni ọ̀sánpẹ̀ sùlùsù lè bá kí ni ṣé sùlùsù náà nìyá ti gbà ṣùgbọ́n kì í ṣe sùlùsù pinlẹ̀ lákòjúwe káìpé sọ́lẹ̀ pín yìí six million ni tí a bá gba sùlùsù pinlẹ̀ tá yóò gba one third six million èló ni ìyẹn ó gbà two million èló bàbá ó gbà four ọkọ èló ni ó gbà ń bí yóò gba three ó mọ̀ rúbá kó ló ké ká fọ́ kọ́ńtì ẹ̀ náà ó ti gba three ó ké lólẹ̀ tìrì àtẹ̀wà fẹ́ tó pín láàrin ìyá àti bàbá a ní òkè tí ò bá tọmọ ẹ lónìí àmọ́ ń gbà wọ́n bá tìrì àbí ọ̀fun ìyá ni wà tí yòókù okùn àfọ́dà ta ni ayé pé túlùtù nìyá gbà ṣùgbọ́n kèé ṣe wà mọ́ wà tó ṣe kí ni tó ṣẹ́kù lẹ́yìn ìgbà tí ọkọ̀ ẹ̀dàkùtà lè bí òye kò tí yé a ní nínú ogún yìí tí ìyá bá gba tulu tí ìyá tó bá gba one third nígbà tó ti fọmọ tó ń sàn mọ ìyá ogún rẹ̀ ó ju títa ní lọ bàbá lọ kò sì sí nú ìpìlẹ̀ ogún pírísípò ogún pé ọkùnrin àti tó bá jọ wà ń lẹ́bù kan náà kóbìnrin ṣe kí ni ó gbà jù lọ ìpìlẹ̀ méjì ló wà oní pé kí ọkùnrin gbà ju obìnrin lọ ọ́ gbàgbà dédé ṣùgbọ́n bí obìnrin ó gbà ju ọkùnrin lọ umaru tó wá ṣe ń bí nítorí ìṣe ó ti di ẹ̀rí torí ẹ̀kùnlá fáwọ̀rọ̀ ṣìdún tí gbogbo ọ̀sán bá ti tẹ́ ọgbà bẹ́ẹ̀ umaru wá pé fún ọkọ kúrò nú ogún yẹn a ní síìsì nípìnlẹ̀ ọkọ tí mú mẹ́ta ó lọ mẹ́ta yòókù mọ́tòlẹ́dẹ̀ wá pè ní fresh láàrin tani ìyá àti bàbá nígbà tó di sọmọ èlò mú one third àbí bàbá ó mú méjì yòókù ajẹyọ̀ kan nínú tírì tó ní o bàbá ó mélòó. a máa sọ pé ìyá jẹ one third ṣùgbọ́n one third àlìbáàkì àlìbáàkì ni pé ìtò ṣẹ́kù ńgbà tọkọ lé gíní tó ti já ti ẹ̀sán kèé ṣe one third pinlẹ̀ ẹ̀sán one third pinlẹ̀ tú nìyẹn ò bá mú àbí àyò à torí pé ìpìlẹ̀ yẹn sí sí nígbà ọkọ̀ gba tẹ̀ pẹ̀lú okùn tìrì ẹ̀ la tẹ̀ wá pé láàrin bàbá àti àti ìyá mọ́ṣálà kẹ́mi ẹlẹ́ẹ̀kejì opposite ẹ̀ o ní pé ọkọ ló kó fìyàwó lẹ̀ ẹ bá kọ́sẹ̀ gbẹ̀bù mi náà ọkọ kó fi ìyàwó lẹ̀ bákan náà ó fi màmá rẹ̀ àti bàbá rẹ̀ náà lẹ̀. jẹ́mọ́ kéré ìyàwó gbà ń bì one over four àbí torí pé kò sọmọ bákan kí ni ìyàwó gbà one over three àbí torí pé kò sọmọ bákanáà kò sáwọn ọmọ ìyá tálíbà mọ̀pínlẹ̀ ogún yìí ló láti ogún ìtẹ́ni ẹ sílẹ̀ sí gẹ́gẹ́ ní àtúntí mélòó ẹ wòye tí tírí àti fọ́ lè lọ nínú ẹ̀ ó jẹ́ 12 nínú 12 ẹni tó gba kọ́tà rẹ̀ wá bá fọ́ sí kéyàwó ẹ ló lòun ó gbà tírí ìyá tó gba wá bá tírí 12 ẹ lòun ó gbà 12 four gbogbo ẹjẹ́ mélòó ẹ̀sùn ọ̀pẹ́ gbà tí ò ti fọmọ ẹni tó bá kú bàbá ó gbà mélòó àwọn bàbá ó gbà wá five ẹ pé léyìí sì lọ pé ọkùnrin sì gbà ju obìnrin lọ ń bì ṣùgbọ́n àwọn náà tó bá kọ́ ìdà tó tó bá gbà jù lọ ìmọ̀ kẹjọ gbà dédé àbí kó lọ́pọ̀ ẹ̀ kò dọ́bù ẹ̀mí náà kéré pé gbọ́gbà jù lọ lásán ìmọ̀ kọjọ jẹ́ dédé àbí kó jẹ́ kíní kó jẹ́ lè zákàrí mítílù habil òǹsàyẹ́yìn in tí umaru tó wá ṣe ni pé ó mú ìyàwó ń tiẹ̀ sírì lọ okùn mélòó lẹ́jẹ̀ wọn nínú 12 ó mú ìyàwó ń sírì okùn mélòó 9 mẹ́yẹn ló wá fẹ́ pé láàrin ìyá àti bàbá tuntun nígbà tí wàá sí ọmọ láyé lóyìn ọgbà wọn tọ́ dàbí kí ni one third nine three èlò ló jẹ́ kúnlẹ̀ six ó dọ́gbọ́n àbí ò dọ́gbọ́n sí àyò àyíkọ́ mi pé mọ́tálà yìí méjì ní mọ́tálà tún ẹ́ òmùrì ọ̀tẹ́ yìí. mo lè kó eléyìí eléyìí sílẹ̀ dáadáa rí àyò à á wà ní ìyàgbá súlùtù níbí ṣùgbọ́n kèé túlùtù lè bá kí ìtọ́jú pé bá kí ni pé nígbà tí ìyàwó gba tiẹ̀ tọkọ gba tiẹ̀ tán sọ ayé pé àwọn méjì tán lè jẹ one third ní alákọ̀ọ́kọ́ ní tani ìyá pẹ̀lú mọ́jẹ̀mú ta ti sọ pé kí òkú mọ́ lọ́mọ kó sì mọ́ lọ ọmọ ìyá tó jẹ́ ẹyọ ọ̀kan lọ ẹnìkejì tó lè jẹ́ ni àwọn iye kan nígbà tí bóyá bọ̀dá àwọn àbáǹtí wọn ló kú tẹ́ pé ìyá ló pa wọ́n pọ̀ kí ẹni tó kúyò wá lọ́mọ bẹ́ẹ̀ kò lọ́mọ ọmọ kò ní bàbá kò ní bàbá bàbá bákan náà àwọn tó fẹ́ jẹ́ iná ju àwọn yẹ̀kẹ́ jẹyọ ọ̀kan lọ wọ́n jẹ́ one third àwa ní ìyá nílùú mọ́ṣálà tá a sọ yìí yóò jẹ́ one third ṣùgbọ́n túlùsùn lè bá kí là ń pè é níbi mọ́ṣálà oní wáyé masalatul umuriyatayn ní méjèèjì bá ṣàlàyé fúnra wa yìí nígbà tí èèyàn bá kú tó fi ìyàwó lẹ̀ tó fi ìyá àti ta nílẹ̀ àti bàbá lẹ̀ ní ọmọ ìṣẹ̀lẹ̀ àbí èèyàn kú ó fi ọkọ lẹ̀ ó fi ìyá àti bàbá lẹ̀ masala yóò wáyé ń bẹ̀ pàtó lè jẹ́ one third lé náà kára mú díẹ̀ nínú àtúndù torípàmọ́ ló pọ̀ jù pàtó lè jẹ́ one over six alákọ̀ọ́kọ́ ni alìkúmù ìyá ìyá tàbí ẹ̀ parí 103 eh, yìí náà ni nínú ẹ̀tọ́ lè jẹ́ 106 náà nígbàwó nígbà tó kú bá láwọn ọmọ àwọn ọmọ tẹ́ẹ̀pẹ́ ìgbàta yóò jẹ́ 103 òkú lọ́mọ ni àbí òkú wá bímọ ó ti bímọ kalẹ̀ ìyá òkú tó gbókù kalẹ̀ lólòwò wà gbà ní situation yẹn ayé wọ́n ogun rẹ̀ sí mẹ́fà wọ́n kó dákan fún ìtúnmẹ́nu obìmọ̀ ọkùnrin náà jẹ́ àbóbìnrin àbí kò tẹ́ wá fọ́mọ ọmọ ọmọ àbí ẹ nígbà tó kú kò lọ́mọ ṣùgbọ́n lọ́mọ ọmọ ìyá òkú máa ṣe kí ni ó máa jẹ one six àbúsì lọ́mọ náà ní one sábà tí lọ́kọ́ mọ ọmọ ọmọ ti kó sínú náà condition eh, alákọ̀ọ́kọ́ nu ọ́ kò lọ́mọ bẹ́ẹ̀ ni kò lọ́mọ ọmọ ṣùgbọ́n lọ́mọ ẹ̀yà tó ju ẹyọ ọ̀kan lọ òkúkú sí kò lọ́mọ kò lọ́mọ ọmọ ṣùgbọ́n náwọn bọ̀dá àtàǹtí bíi márùn-ún ìyá òkú ní rìsítẹ́sìn yẹn kò lè jẹ kẹkẹjú kí ni lọ ọmọ bàtíìsì lọ. náà tó bá lọ́mọ ni àbọ̀ láwọn ọmọ ìyá ọkùnrin náà jẹ́ àbóbìnrin ni ọmọ bàtíìsì bákanáà nínú ẹni tó jẹ́ onílẹ̀ ni bàbá ẹ̀kọ́gun bàbá tẹ̀tẹ̀ wọlé rẹ̀ bàbá náà jẹ́ wá wọn bá tip nígbà tí ọmọ rẹ̀ bá dé kí tó bá lọ́mọ àbó ní ọmọ ọmọ bí bá lọ́mọ ṣùgbọ́n lọ́mọ ọmọ bàbá òkú jẹ́ wọn bá tip pákojú rẹ̀ káíkọ́ mọ́ rẹ̀ fi tẹ́ mílíọ̀n lẹ́sìn èlò mẹ́ta sí ẹfà fún dákan ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ kọ́ lẹ́ẹ̀tì lè fún bẹ́ẹ̀ o wọ́n ké tí áwùlùbá lọ́wọ́ irú tó aṣọ lẹ́ẹ̀kan ìjà tó lè ṣe ní jẹ́mọ́ ọdún mẹ́rin tán lè jẹ́ wa wọn bá ìyá àti bàbá lè kúlè wà hidden minimum sudus ìkíní kejì wọ́n jẹ wọn bá six mímọ̀ tàràká níbi tó kú bá sílẹ̀ ìǹkánà láwù wálàdì tó bá ti lọ́mọ tẹ́ bá ti gbọ́ ọmọ ọmọ ọmọ kó sínú nígbà míì ilé ẹ pé òsọmọ ọmọ ṣùgbọ́n ọmọ ọmọ ló wà ìyá irú bẹ̀yẹn sí ogún ìyá àti bàbá ó dédé one fifty ya one fifty mẹ́ta ni bàbá ah, wa ní iṣẹ́ lórí elé èèyàn kú ó fi ìyálẹ̀ ẹka obìnrin náà àwọn ẹka rẹ̀ tí ó sọ ilé látẹ̀yìn ẹ́ tọ́jú ẹ̀sọ́ mẹ́rin náà ó fi ìyálẹ̀ rẹ̀ǹgbọ́ bákan náà ó fi bàbá lẹ̀ ó fi àǹtí mẹ́ta lẹ̀ tọ́jọ́ ọmọ ìyá ọmọ bàbá bákanáà ó fi ọmọ obìnrin méjì ilẹ̀ àti ọkọ lẹ́nu àríòpá ti jọ́ ti àrí àwọn obìnrin lára ká sọ ilé ó fi ìyálẹ̀ àti bàbá àti àǹtí àbọ́mọ̀ ìyá lóbìnrin bóyá ẹgbẹ̀rún ẹjẹ́ tó bóyá búrò ní ọmọ ìyá wọn bàbá lóbìnrin mẹ́ta akọ́mọ obìnrin méjì àtọkọ ẹ̀tọ́filẹ̀ ni náà kí ni ìyàwó gbà ní invitation yìí obìnrin ní ẹni ọ̀lọ́jáàbù náà mọ̀mọ́ máa jẹ́ èlò àwọn bá ti fi torí kíni torí pọ́ mọ́ wà bàbá náà jẹ́ èlò yẹ́rí pé tí mo sọ lẹ́ẹ̀kan ni pé tómìnrin àtọkùnrin bá jọ wà séjì kan náà ìpínlẹ̀ kejì ni ìmọ̀ kẹjọ jẹ déédé tọkùnrin bá dọ́pọ̀ ayọ̀ kí làwọn àǹtí rẹ̀ mẹ́tẹ̀ tó jẹ ó láǹtí mẹ́ta ó sì lọ́mọ obìnrin méjì àtọkọ ẹ́n. àwọn àti rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ìlú làwọn jẹ àgọ́ kẹ̀kẹ́ mọ́ o tó wá tírí àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin ní bẹ́ẹ̀ kọ́ sàwọn obìnrin ẹ̀jọ́ pé bẹ́ẹ̀ kọ́ nítorí kí ló fi yẹ́ bẹ́ẹ̀ torí pé ọmọ ti wà tẹ̀gbọ́n bàtà sọ pé àwọn àti oúnjẹ ìkẹ́kọ̀ọ́ ọmọ òsì ni àwọn ọmọ ti wà ń sìn á lọ sórí àwọn ọmọ obìnrin méjì kí làwọn obìnrin méjì yóò jẹ tó bá tírì ayọ̀ náà kí wàá lọ kó jẹ one over four torí pé àwọn ọmọ ti wà ayọ̀ ẹja tó tẹ̀síwájú díẹ̀ sáwọn fẹ́ kó ogun èyí sí pínlẹ̀ èlò lápẹ́sí tí gbogbo nọ́mbà yìí lọ́nú ẹ̀ twelve àbí ẹ̀yẹ kọ́. èló ni ìyàwó amúnú twelve àwọn bá fi tù bàbá ńkọ́ tù àwọn dọ́pà ńkọ́ àwọn ọmọ èlò eight husband ọkọ ńkọ́ twelve three ẹgbẹ́ ti ju twelve lọ. àyà asùn mọ́tẹ́lá ní tó lè wọnú jù bẹ́ẹ̀ lọ́dún pé kákẹ́ mú ètò símpù fún wa so eléyìí ni àlàyé tá a fẹ́ ṣe lórí ẹ̀ atúmọ̀tẹ̀ lórí àtẹ́jẹ tọmọba àti náà jẹ àyà àti grandfather grandmother nígbà wo làwọn náà a ṣàlàyé fúnra wa ní jọ́mi ní inshallah ta'ala kọ́lọ̀n kò ṣe rọrùn fún wa abẹ́lọ́ bá sọ́nà wa ta'ala kò ṣe àlékọ́ àgbọ́yé ẹ̀sẹ̀ nìkọ̀ọ̀kan wa kí ó mú adó lórí òdodo wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in